jama miliki skẹlẹlẹ ẹ dáàdì mọ́mì skẹlẹlẹ jama miliki skẹlẹlẹ children uncle ya skẹlẹlẹ Shama sukele pàkẹlẹ mùkúlùmù kẹlẹ yẹsikẹ bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi mo fi tayọ̀tayọ̀ kí gbogbo yín káàbọ̀ sórí akọ́tún ètò wa ètò yín miliki express ẹ bẹ́ẹ̀ ni lórí miliki express òun náà ni a wà ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ mo gbọ́dọ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́ba mi ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba lánàá ọba lónìí ọba títí ayérayé pátápátá ọlá porogodo ìyìn ọba tó jẹ́ ká tún rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà tí kò jẹ́ kí ibi bà wá sí ìbànújẹ́ tí kò yẹ kí ibi bà wá lọ́tún lọ́sì bá ṣe ń fetí gbọ́ lọ́tún bá ṣe ń fetí gbọ́ lọ́sì táàrin wọn kò sí èyí ba àtìdílé tèmi àtìdílé tí ẹ̀rín pé ọpẹ́ ló yẹ ọba wa láwùrà bí ọba elédùà ẹ mọ kí káàbọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ mi ò dẹ̀ yí padà èmi náà ni ọmọ yín tẹ bá ti ń gbọ́ from a ẹ Oya to the y ẹ to the o ẹ to the d ẹ to the e ẹ to the j to the i tẹ pé pàtó dodindi ó di Ayọ̀dèjì ọmọ Ògúnkọ̀yà èmi ló ń pè ní méjì ṣànyìn ọmọ ògbébìnrin ta ó rábídí abídí gbé ní obìnrin ògbé ní ọmọ balógun dòdò ń dá wà ọmọ káwò kábíyèsí o ẹ bẹ́ẹ̀ ni lórí ètò ti èní mo tún ti kó pọ̀ lódindi mo tún ti mí pọ̀ mo ti kó pọ̀ kí wá tu fún yín bó ṣe yẹ kó lọ gangan òun náà ni mo fẹ́ kó wá fún yín lénìí ṣùgbọ́n kó tó di pé mo kọ́ lọ agbami ètò ẹ mo kàn ní ọ̀rọ̀ ráńpẹ́ tí mo kàn fẹ́ bá yín sọ nípa kò jọ bí ọ̀rọ̀ ìmọ̀ràn ni nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni ọ̀la kò sí ẹni tó mọ ọ̀la o kò sí ẹ̀dá tó mọ ọ̀la kò sí kankan nu wa tó mọ ohun tí ọ̀la sọ àmọ́ ohun tí ọ̀la máa dà ìgbà dẹ̀ máa ń yí ni kí ló jẹ́ kí mẹ́nu bà eléyìí mo ní àǹfààní àti ka ìtàn ráńpẹ́ kan nípa ìkọ́nà àwọn gbajúmọ̀ olórin tí à ń pè ní Fireboy níwòye ọdún tó kọjá ẹnìkan ní àǹfààní àti rí ibi tó ti rí ó ní pé gbogbo ìlépa àti ìlàkàkà Fireboy òun ní ó ṣàfẹ́ ṣe orin kóun ṣàṣẹ ìgbégbá orin kó rí pé igbá orin ó gbé òun òun tà nídìí orin ṣíṣe yìí ṣùgbọ́n ibi tó wà ẹni tó ń bá gbé ẹni yẹn ò nífẹ̀ẹ́ sí pé kò ṣiṣẹ́ kankan pé ẹni yẹn inú ṣàbí ọkọ̀ ara ẹ̀ ò gbà kò ṣàfẹ́ kó wà pẹ̀lú ẹ̀ ẹni yẹn lé fireboy kúrò ní inú ilé tó ń gbé àtìgbà yẹn lẹ́ni yẹn ti rí kẹ́yìn ẹni tó wà ń bẹ̀ nígbà tí kíní ìṣẹ̀lẹ̀ ìgbà yẹn ló rí kẹ́yìn ibi tó ti lé fireboy kúrò nù ilé ẹ̀ ṣùgbọ́n ìgbà tẹ́ni tí wọ́n á tún rí fireboy ó rí níbi tó ti tó ti ń ṣeré pa lórí stage ẹ̀ ti ayẹyẹ tí Wizkid lọ ṣe ní London ní O2 Arena ẹni ìwà òun pa ah fireboy kan náà yìí ṣóun náà kọ́ lélẹ́yìí ẹ bẹ́ẹ̀ ni ìgbà ti yí padà fún fireboy nítorí kò sẹ́ni tó mọ̀la mọ́ mọ́ pé ká ní pé ẹni ẹ mọ̀la ni kò ní wúrú ìwà tí ó wù sí fireboy ẹ má jẹ́ ká gbàgbé tébù máa ń yí ìgbà máa ń yí ni ó ní nǹkan kan tó máa ń pè ní dice tó bá ti yí báyìí ẹ tí ì mọ èyí tó máa yí sọ́dọ̀ oníkálukú kò dẹ̀ tí ì dúró ó dìgbà tó bá dúró kẹ́ tó mọ ohun tí scores jẹ́ ẹ bẹ́ẹ̀ ni ìgbà máa ń yí so ẹni ẹ jẹ́ ká ṣe dáadáa nítorí nǹkan tí ọ̀la máa bí àti ìmọ̀ ká nítorí ọ̀la ni ká máa wò ẹ má jẹ́ ká máa wo ti èní nìkan ohun tó bá dẹ̀ ní agbára láti ṣe ṣe é léni kó ba lè gbé ẹ e lọ́la lẹ́yìn gbogbo ọ̀rọ̀ tí mo ti wá sọ ẹ̀ kó tó di pé a bá kọ́ lọ agbami ètò láti ẹnu Barry J ó sọ òní la rí o kò sẹ́dá tó mọ̀ ọ́ la ẹ kò sẹ́dá tó mọ̀ ọ́ la kò sẹ́dá tó mọ̀ ọ́ la sẹ́ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Miliki Express ẹ máa gbé ìgbàkúgbà tẹ́ bá ti rí ọmọ pupa níbi táyà gbogbo ọ̀rọ̀ tèmi ó dá lórí ọ̀rọ̀ ìfẹ́ ìrìn àjò ìfẹ́ ìbáṣepọ̀ ìfẹ́ tí bá ti kópọ̀ tó dodindin bó bá ṣe jẹ́ ẹ mọ̀ pé ìpele ìpele náà ni mo máa ń pín sí. lórí abala tí mo kọ́kọ́ sún kan ìhun náà ni ti àkòrí tí màá ní ọ̀rọ̀ kan tí màá bá yín sọ̀rọ̀ lé lórí kí ni àkòrí tí mo gbé wá fún yín lé ní. ẹ mọ̀ pé ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ nípa kí ni ó yẹ kí òun kọ́kọ́ wò nù olólùfẹ́ obìnrin kó tó wọ́n pé ó yá o ìgbéyàwó yá tí obìnrin mo sọ lọ́sẹ̀ tó kọjá tí ọ̀sẹ̀ yìí mo fẹ́ sọ̀rọ̀ nípa ti àwọn ọkùnrin kí ló yẹ kí èèyàn wò ní olólùfẹ́ ọkùnrin kó tó di pé ó wò ó pé à jẹ́kẹ́ ni di adé orí mi mo fẹ́ fẹ́ ní ìṣọ̀kọ̀ ẹ má jẹ́ ẹ má jẹ́ àkọ́kọ́ mójú kúrò níbi tó yẹ ká sọ̀rọ̀ sí ẹ jẹ́ àkọ́kọ́ sojú abẹ́ǹkùn pé kí ni ohun tó máa kọ́kọ́ pe ọkàn wa àbí àkíyèsí wa sọ́dọ̀ olólùfẹ́ wa ọkùnrin gẹ́gẹ́ bí obìnrin òun náà àwọn kan wà ó lè jẹ́ nípa ẹ̀wà ara ṣùgbọ́n èyí tó pọ̀ jù òun náà ni ẹwà ti ara ah àwọn obìnrin kan wà ó lè rọkùnrin kan wá ní pé hmm, mo fẹ́ràn bí ọkùnrin yìí ṣe dúró tó nà ìyẹn wà àwọn obìnrin kan wà mo fẹ́ràn bí ọkùnrin yìí ṣe rẹ́rìn ìyẹn wà àwọn kan wà mo fẹ́ràn bí ọkùnrin yìí ṣe ń sọ̀rọ̀ mo fẹ́ràn bí òun ṣe rí fetefete ìyẹn náà tún wà oríṣiríṣi nǹkan ẹwà ara ni ẹwà ara kò sí ohun tí ò lè àwọn kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ràn àwọn ọkùnrin kan kò ń ṣe torí nǹkan méjì wọ́n láìkì wọ́n fẹ́ràn òórùn tó máa ń jáde láti ara wọn àwọn yẹn lóòrèkóòrè hmm, ìso oríṣiríṣi ló ń tẹ̀sára hmm, àwọn ìyẹn tún wà bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan ló máa ń pọkàn èèyàn sọ́dọ̀ ẹni tí bá nífẹ̀ẹ́ bóyá ọkùnrin tó máa dẹ̀wò pé ah mo nífẹ̀ẹ́ arákùnrin ìyẹn ẹwà ara ká bá bọ́ sí ẹwà tinú kí ni ẹwà tinú ibẹ̀ ni iṣẹ́ wá ṣe bí ẹni wà díẹ̀ ẹwà tinú náà wà ẹwà tinú ló lè bí irú nǹkan báyìí tó jẹ́ pé àwọn obìnrin lè péjọpọ̀ báyìí kọ́ wá nígbà arákùnrin kan arákùnrin kan bọ̀ ṣùgbọ́n arákùnrin yẹn ò tí ì dé kọ́ kárákùnrin yẹn tó dé òun ni àwọn yẹn ti ń sọ pé ah tí ara sí ẹni tá à ń sọ yìí ẹni arákùnrin tó máa máa débi báyìí sí gbogbo ẹ̀yin tẹ́ sorí kodò tẹ́ ń banújẹ́ ẹ máa bẹ̀rẹ̀ sí máa rẹ́rìn nítorí gbogbo ara ìkìkìdá ẹ̀rín ni wọ́n ti ṣe wọ́n ti ṣe analysis ẹ̀ wọ́n ti mẹ́nu bà wọ́n ti sọ̀rọ̀ ńpa ẹ̀ kó ṣe pọ́ sọ̀rọ̀ ńpa ẹ̀ láì wọ́n sọrú ohun tó jẹ́ bíi ẹwà inú tó wà lára ẹ̀ tó jẹ́ pé abímọ ni ó wà lára ẹ̀ bíi ká ṣáà máa pààyàn lẹ́rìn ní erépa tiẹ̀ erépa wà lára ẹ̀ ìyẹn ẹwà inú ìyẹn wà bó ṣe wà lára ọkùnrin bẹ́ẹ̀ náà ló ṣe wà lára obìnrin ṣùgbọ́n ọkùnrin mò ń mẹ́nubà lẹ́nu ẹwà ti ara ti ara wà ti inú dẹ̀ wà ẹ jẹ́ ká wá sojú abẹ́ ń kó gangan ohun tó ṣe àkọ́kọ́ tó yẹ kéèyàn fojú sí òun náà ni ti ìwà kò sí bí bá ṣe lè wò ó tó kò sí bí ọkùnrin bá ṣe lè ní pé òun òun ní nǹkan kan lórí tó ń pé òun jẹ́ bákan òun jẹ́ bákan àṣà ìfìwà ẹ̀hàn èéfín nìwà ó máa ru jáde nǹkan ẹyọkan àbí méjì àṣà jẹ́ kó bí jáde ọkùnrin á máa ṣe bí ọkùnrin ọkùnrin tó pọ̀ jù lọ wọ́n ń fi ìwà tí wọ́n bò bọ́ ṣe rí gẹ́lẹ́ wọn máa jẹ́ kẹ́ mọ̀ tó bá yẹ pé oníṣìnà ni ẹ mọ̀ tó bá yẹ pé èèyàn tó máa ṣàgbèrè ẹ mọ̀ tó bá yẹ pé onínú ni ẹ mọ̀ àwọn ọkùnrin kan náà dẹ̀ wá wá o ah, ṣe rí kò jọ bíi slow poison àwọn ilé wọn máa ń bọ́ sí máa gbórí wọn pamọ́ tó yẹ pé ẹ̀ nídìí wọn gbámú bọ̀rọ̀ tẹ́ bá fẹ́ mú wọn báyìí ẹ̀ ṣe máa mú wọn tọ́ bá ti ṣe báyìí ọ̀ ti bọ́ ẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò sí bó bá ṣe lè bó pẹ́ títí títí ẹ máa rí irú èèyàn tó jẹ́ tí kò bá dẹ̀ ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjì bóyá ibi tó bá ti wà pẹ̀lú ọ̀rẹ́ wọn ẹni tó jẹ́ pé tó bá wà pẹ̀lú ẹ̀ bó ṣe máa bá ẹ sùn yìnbó bíbá pé ò gbọ́rú ẹ̀rí á máa bá ẹ sọ̀rọ̀ tútù á máa ṣe gbá á máa ṣàwo ṣùgbọ́n jẹ́ kí ọ̀rọ̀ bí ìṣáná kó díjàlẹ̀ láàrin òun àti neighbor ẹ̀ kó wá wo bó ṣe wá hùwà sí bóyá èèyàn tó ní ẹ̀mí tútù tó lára tútù ni àbí onígbónára ni tó jẹ́ pé ìwọ tó wá jẹ́ ìyàwó ẹ̀ tó fẹ́ fẹ́ sílé tí wọ́n bá wá ṣe ju ìṣáná lọ kí ló máa ṣèwọ́ tó bá yẹ pé ẹni tí ó yẹ pé kì í gbọ́ kì í gbà ó lè ṣèyàn léṣe ó lè ṣe gbá kan ó lè yí orí ilé kodò kò sí ni bó pẹ́ bóyá wàá mọ̀ tí ò bá tẹ̀síwá ní àǹfààní àti mọ̀ ní tara ilé tó bá dé àárín àwọn ẹbí ẹ nítorí ibi ìpele kan sì máa dé tó jẹ́ pé ẹ ní àǹfààní àti dé ọ̀dọ̀ ẹbí ara yín wọ́n wo bó ṣe ń bá àwọn mọ̀lẹ́bí ẹ ṣe báwo ló ṣe ń bá àwọn bàbá àtìyá àti ẹ sọ̀rọ̀ àwọn ẹ̀gbọ́n àbúrò báwo ló ṣe ń ṣe sí wọn ibẹ̀ lẹ ti máa ní àǹfààní àti mọ̀ pé ah bẹ́ẹ̀ ni ṣẹ́ ẹni báyìí ṣó tọ́ kí n fẹ̀ sílé àbí kí n má fẹ̀ sílé ìyẹn ìwà ti ara èyí tó ṣe ìyẹn ìyẹn ti ìwà ẹ má bínú ti ẹwà ti ara òun kọ́kọ́ sọ eléyìí ni ti ìwà èyí tó wá bọ́ sí tó wá ṣe ìkejì ní pé ṣó súnmọ́ ọlọ́run ṣó mọ ọlọ́run ṣó ní ìbẹ̀rù ọlọ́run tó bá fẹ́ ṣe nǹkan ṣó máa ń rò lẹ́ẹ̀mejì kó tó ṣe ń pé ah kó má tiẹ̀ ṣe ń pé torí tèmi nìkan mo máa ń ṣe ń pé torí tọ́lá ẹ bó pẹ́ bóyá mọ̀ pé tí ìfẹ́ bá ń lọ tó bá ń lọ ìjì á dé tó jẹ́ pé ó máa fi ìfẹ́ náà ṣé èèyàn tó jẹ́ pé ó ní ọgbọ́n ìmàtòyè tó lè fi gbé ìgbéyàwó yẹn tó lè fi sún síwájú ẹ jẹ́ kí n dá dúró níbẹ̀ yẹn náà ẹ jẹ́ wá sáré dókè lọ ká lọ gbọ́ king láti ẹnu fireboy ẹ bẹ́ẹ̀ ni èmi fẹ́ ṣe bí ọba ẹ jẹ́ lọ gbọ́ king láti ẹnu fireboy tí wọ́n bá padà dé màá tẹ̀síwájú. ẹ káàbọ̀ padà bẹ́ẹ̀ ni lórí Miliki Express òun náà ni a ṣì wà King lẹ́gbọ́n láti ẹnu Fireboy níbi tí mo dá dúró sí lórí ọ̀rọ̀ tí mo sọ lọ ẹ bẹ́ẹ̀ ni ṣé ẹ gbọ́dọ̀ wò bóyá ó súnmọ́ Ọlọ́run ṣó mọ Ọlọ́run báwo ló ṣe súnmọ́ Ọlọ́run sí O lè jẹ́ oní ti kìrìsìtẹ́nì àbí ti mùsùlùmí ẹni tí ìjì bá dé tó bá yẹ pé ó fi tí ìjì bá dé tó bá fi ẹbí tó yẹ pé àpò gbẹ nǹkan ò rí bó ṣe rí mọ́ bí ti tẹ́lẹ̀ nítorí nǹkan òun dùn bẹ́ẹ̀ náà lọ títí ó máa débì kan tó yẹ pé á fi olúwa ìdí ẹ̀ báwo ló ṣe lè dúró sí ṣó ó sì lè dílé mú ibẹ̀ ènìyàn ti máa ní àǹfààní àti máa rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn èèyàn á dẹ̀ ti máa fi èèyàn máa fọ̀rọ̀ sádùúrà náà o gbogbo ẹ̀ náà kọ́ ni kéèyàn kàn máa fojú lásán wò èèyàn á ti máa fọ̀rọ̀ sí àdúrà ẹ bẹ́ẹ̀ ni èyí tó ṣe méjì tí mo ní àǹfààní àti sọ nìyẹn ìwọ tó bá dẹ̀ wá bára ẹ nínú ìpele báyìí tó rí pé o ò tí ì ní àǹfààní àti rí irú èèyàn tí olólùfẹ́ ọkùnrin jẹ́ o ní láti wò dáadáa má dẹ̀ gbàgbé apá ibì kan wà àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé torí ìsìn ló ṣe ń gbé ètò olóyìnbó máa sọ pé they live for, for the moment ẹ bẹ́ẹ̀ ni torí ìsìn lọ ṣe ń gbé wọn ò tiẹ̀ ro ti ọ̀la bówó bá ṣe ń wọlé bùlà bówó ṣe ń wọlé bùlà àwọn kan wà tó yẹ pé kọ́mà ìtì ìró báyìí ilé ìtura ni ó ní ní ọ̀sẹ̀ méjì wá wà ń bẹ̀ wọn náà àǹtí sisi sileko ẹ̀yin náà àjọkò tí mọ̀ ẹ́ wà nílé ìtura fún ìdíje ọ̀sẹ̀ owó dẹ̀ ń lọ ra ẹ̀ owó oúnjẹ gbogbo ẹ̀ àbí téèyàn bá kówó yẹn jọ tó fi ń gba ilé ìtura lóṣooṣù lóṣooṣù bó ṣe ń gba ẹ̀ àbó ṣé bí wà á tiẹ̀ gbalé téèyàn bá kojọ́ àdódíndín ọkùnrin tí ò bá ti ní plan fún ọjọ́ ọ̀la ẹ rárá ó yẹ kéèyàn wo bẹ̀rẹ̀ dáadáa o pé irú orí nǹkan orí kí ló fẹ́ kọ́ ìdílé ẹ̀ sí orí kí ló fẹ́ kọ́ ẹbí ẹ̀ sí orí kí lẹ fẹ́ bímọ sí èèyàn gbọ́dọ̀ wo bẹ̀ yẹn torí àwọn ọkùnrin tó pọ̀ jù ń sìn yá àwọn ọkùnrin tó jẹ́ pé wọn ò wo ọjọ́ ọ̀la àwọn tó jẹ́ pé wọ́n léra wọn léré ẹ ọ̀rẹ́ mi ra Benz èmi náà fẹ́ ra Benz ọ̀rẹ́ mi ṣe gbá èmi náà fẹ́ ṣe gbá ọ̀rẹ́ mi jí pọ̀ mọ́ èmi náà fẹ́ jí pọ̀ mọ́ ẹ orí ọwọ́ táwọn èèyàn wà ń sìn nìyẹn àwọn ọkùnrin tó dẹ̀ wá jẹ́ pé wọ́n mọ nǹkan tó ń ṣe wọn ò wọ́pọ̀ wọn ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ẹ̀ tó bá kó tó dẹ̀ di pé ó gbé ẹ sílé pé ẹ fẹ́ di lọ́kọ láya jọ kọ́kọ́ wò ó pé ṣé ó ti ṣe tán ṣé ó ti ṣe tán kó má dín pé á gbé ẹ sílé á dín pé á máa fìyà jẹ àbí á gbé ẹ sílé ìṣojú ẹ náà ló ti máa gbóbìnrin mi ní ìṣojú ẹ ń bẹ̀ náà ó dẹ̀ nílé ṣe nǹkan kan sí àwọn ọkùnrin tí ò tí ì ṣe tán nìyẹn torí kò ń ṣe nípa ti ọjọ́ orí o kò ń ṣe nípa ti ọjọ́ orí rárá tìgbéyàwó kò ń ṣe nípa ti ọjọ́ orí àwọn kan wà wọ́n ò tí ì ṣe tán bó ṣe ń sọ pé ìgbéyàwó lọ́tún hmm, ọkàn yí etí sí ìwọ́n tó bá dẹ̀ fi tipátikùkù tó tì í débẹ̀ eh, ohun tó bá ohun tó farabalẹ̀ wá òun ló ló farabalẹ̀ rí yẹn eh, ohun ọwọ́ mi ò tó fẹ́ fi gàngàn fà á ohun tó bá bá dé lọ́dọ̀ tiẹ̀ kò yá kò yá gba kámú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ohun tí mo ní àǹfààní àti sọ lórí àkòrí tí èní nìyẹn lẹ́yìn pátá tí wá gbọ́ ilé kó tó di pé a fẹ́ lọ gbọ́ bó ṣe ń lọ láàrin àwọn gbajúmọ̀ orin wo la fẹ́ lọ jó sí orin wo la fẹ́ lọ dáńsíá ẹ jẹ́ ká lọ gbọ́ pa wọ́n pa wọ́n ẹ́ ta ló kọ́ lè pa wọ́n all my sexy lady pa wọ́n ẹ́ pa wọ́n pa wọ́n all my sexy mama pa wọ́n ta ló mú eléyìí lẹ̀ Ọlámídé ló mú eléyìí lẹ̀ ó pè ní pa wọ́n ikú máa pa wọ́n ọ̀tá yín àwọn tó ń gbèrò ibi sí tọ́nàwọ́ ibi sí ẹ sọ fún wọn pé wọ́n pa yín bẹ́ẹ̀ ni ẹ jẹ́ lọ́gbọ́n pa wọ́n láti ẹnu Ọlámídé káàbọ̀ padà sórí ètò wa ètò yín Miliki Express ẹ̀ bẹ́ẹ̀ ni pamọ́ lẹ gbọ́ láti ẹnu Ọlámídé èwo ló ṣàkọ́kọ́ nu entertainment tí mo mú wá fún yín òun náà ni ìkọ́nù àwọn òṣèré tíátà Ṣèyí Àlàbí ó kí ọmọbìnrin tuntun káàbọ̀ sáyé ẹ̀bẹ́ ni a bá ẹ yọ̀ ọmọ náà adìrú adìgbà ó ní fojú sunkún ọmọ o ẹ̀yin dèbẹ́dẹ́ ṣe wà ẹ̀ ní mọ́sàárè ọmọ lágbára elédùà ẹ̀wọ̀n ayọ̀ tó dẹ̀ wá bẹ̀rẹ̀ nu ayé yín kò ní parí síbẹ̀ o ẹ sì máa bí ìbejì alákọ̀ọ́kọ́ ìbejì ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ó dìgbà tẹ́ bá bí football team nàìjíríà ẹ wọ́n lọ ṣe kejì ikọ́ náà wọn gbajúmọ̀ òṣèré tíátà Omoni Oboli ẹ ó ṣàfihàn ìgbéyàwó ẹ̀ pé ó pé nineteen years àti òun àti ọkọ ẹ̀ Nnamdi wọ́n ṣàfihàn lórí ẹ̀rọ ayélujára ẹ̀ kò rọrùn nineteen years ọ̀kàndínlógún hmm, nineteen years ó pọ̀ o ó pọ̀ àwọn kan gan ò ṣe tó yẹn àwọn kan ìgbéyàwó òpóṣù mẹ́ta òpóṣù mẹ́ta èlé wa pé nineteen years abá ẹ yọ ẹ bọ́dẹ̀ ṣe ń lọ bẹ́ẹ̀ ló sì máa tòrò lọ àwọn èṣù bí èèyàn èèyàn bí èṣù wọn ní yà yín wọn ní yà yín ẹ bẹ́ẹ̀ ni ẹ máa lura yín gbogbogbogbo one thirty ẹ ṣì wà ń bẹ̀ two hundred ẹ ṣì wà ń bẹ̀ three fifty ẹ ṣì wà ń bẹ̀ tẹ́ bá ti ń sáyín sórùn tó ti ń gbé wọlé ẹ ṣì wà ń bẹ̀ kò sóhun tó máa yà yín ẹ bẹ́ẹ̀ ni èyí tún rí èyí dẹ̀ ṣe ìkẹta bẹ̀ a ti ń sọ ó tiẹ̀ ti ṣe ijọ́ mẹ́ta ó tiẹ̀ ti pẹ́ kò ń sọ̀rọ̀ ọdún tó ti ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ìròyìn wá ń gbà kan nípa tani nípa Wizkid ẹ bẹ́ẹ̀ ni Wizkid Wizkid àti àti Tiwa Savage tọ́pọ̀ pọ̀ tọ́jọ́ pọ̀ ó di stew àwọn èèyàn mẹ́rin bá ń gbà yẹn ké àwọn ẹni wọ́n fẹ́ra wọn wọ́n fẹ́ra wọn àwọn èèyàn ní pé rárá rárá Wizkid ò bọ́ta kò sọ pé ó ní pé òun fẹ́ àti Tiwa Savage o àti Tiwa Savage náà dé bọ́ta ń pa àwọn fẹ́ Wizkid o ṣùgbọ́n ìkọ̀kan ṣẹlẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ like something just happen right now nǹkan kan ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ n bá rí lórí ẹ̀rọ ayélujára ní ìlú òyìnbó àǹtí tiwa àti bẹ̀rẹ̀ wíìzì wọ́n perform ní tọ́tẹ̀ tí ń perform ni wọ́n bá súnmọ́ra wọn orin yẹn wọ̀ wọ́n lára ó wọ̀ wọ́n lára tó ó wá jọ bí ìgbà pé irọ́ kò ṣe pé ó jọ bí ìgbà pé wọ́n rí pé ètè wọn kanra ṣùgbọ́n nǹkan tí mo wá ń try láti mo fẹ́ mọ ohun tó ṣokùnfà ètè tó ń kanra ṣé wọ́n ń ṣàdúrà sétí ara wọn ni àbí wọ́n sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sétí ara wọn àbí nǹkan kan wà létí ara wọn tó ń gbìyànjú àti yọ kúrò ńbẹ̀ ẹ bóyá ẹyìn nǹkan kan á séyìn àti tiwa tí brother Wizzy máa fẹ́ fi ẹnu yọ mo ṣáà rí i pé ètè yẹn ṣáà ń jọ̀mọ́ra ń jọ̀mọ́ra láàrin brother Wizzy àti àti tiwa èyí tí mo rí nìyẹn ẹ jẹ́ nǹkan pojú dé síbẹ̀ yẹn èyí tó kásẹ̀ ńlẹ̀ ó náà nìkan náà wá dẹ́rìn-ín pòṣónú just too funny òun náà ti ti òrùka bọ arábìnrin olólùfẹ́ tó ti jọ ń bọ̀ jọ ti pẹ́ ó ti ti òrùka bọ lọ́wọ́ pé hey mo ti fẹ́ gbé ìyàwó sílé ṣe é di gbogbo ẹ̀yin tẹ̀ ń fojú sí Josh 240 lára pé mo fẹ́ràn bóyá slim bó ṣe ga tó náà ẹ rárá o bàbá náà ti kúrò ah anígbèyàwó tó ń bọ̀ lọ́dún tó ń bọ̀ sẹ́ẹ̀ ẹ kàn gbọ́ báwo ọkọ̀ yẹn ń fúnra olórùka ṣeréṣeré anígbèyàwó tó ń bọ̀ kò ń ṣeré kò ń ṣe wàsá rárá kò ń ṣe wàsá lẹ́yìn ìgbà tẹ́tí gbọ́ eléyìí orin wo la lọ jó sí orin wo la fẹ́ lọ sí ẹ jẹ́ ká lọ gbọ́ Iron Man ọkùnrin rin Iron Man ó ti ń ba Iron Man láti ẹnu Rema bẹ́ẹ̀ ni mọ́mí ẹ̀ mọ́ pọ̀ kan Iron Man ni wọ́n Iron Man ni wọ́n tó fi pọ̀ kíní ìkejì ìkẹta ìkẹrin lórí ìkẹfà ẹ jẹ́ ká lọ gbọ́ Iron Man láti ẹnu Rema oníkálukú ti wí tiwọn bẹ́ẹ̀ ni wọ́n ti wí tiwọn lọ́tún lọ́sì oríṣiríṣi àwọn èèyàn ti sọ̀rọ̀ sọ tiwọn lókè tilẹ̀ kódà àwọn àti àyìnkẹ́ nìkan wọ́n sọ tiwọn náà àwọn náà dẹ̀ gbọ́ láti ẹnu wọn bẹ́ẹ̀ ni oníkálukú ti sọ tiwọn bọ́dẹ̀ ṣe sọ ah nǹkan tó yẹ kéèyàn wò ni ẹ má jẹ́ kí n tí bá ní pé kí n dáhùn ẹ̀yin yẹn máa wò ó pé bóyá pé mo fẹ́ máa yí ọ̀rọ̀ mo fẹ́ máa yí ọ̀rọ̀ sọ torí èmi gan kódà ẹ má jẹ́ parọ́ tàn èmi gan mi mọ̀ nǹkan tó yẹ kéèyàn máa wò náà ọkùnrin kó tó di pé ó fi ṣe adé orí ẹ jẹ́ nǹkan rọra fi tì síbẹ̀ yẹn ẹ jẹ́ fi tì síbẹ̀ ẹ má bínú ẹ má bínú pé mi sọ̀rọ̀ ẹ má bínú. ẹ jẹ́ ká lọ gbọ́ kẹ̀kẹ́ láti ẹnu Lexi Young ẹ bẹ́ẹ̀ ni orin ó ti kọ́ ti pẹ́ ńgbà kan ṣùgbọ́n ẹni wá redefine ẹ ẹ lálàálẹ̀ Friday o onígbẹ́ tẹ́mi yóò fásúnlé o ẹ jẹ́ ká lọ gbọ́ kẹ̀kẹ́ láti ẹnu Lexi Young